الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر عدد ما حمد الله الحامدون الله أكبر عدد ما تقلب الليل والنهار الله أكبر عدد ما أفدى إلى عباده من النعم نحمده سبحانه وتعالى ونشكره على نعمه العظيمة وآلائه الجسيمة وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأيها المسلمون الكرام ويا عباد الله العائدين فهذا أول يوم من شهر الله شوال وهو بداية أشهر الحج الثلاثة وأحد يومي العيد في الإسلام وهو يوم عيد الفطر من شهر رمضان الفائت أهله الله علينا بالأمن والإيمان والسلامة والإسلام واعلم عباد الله بأننا أمة مسلمة لله تعالى وقد وضع الله تعالى منهجا متكاملة في الحياة منهجا متكاملا في الحياة وحياتنا كلها عبادة لله عز وجل قال سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال لنبيه وصفيه محمد صلى الله عليه وسلم واعبد ربك حتى يأتيك اليقين إننا قد ودعنا شهر رمضان بأنواع من العبادات إيمان بالقلب وقول باللسان وقراءة القرآن والأذكار وعمل بالأركان كالصلاة والصوم والإحسان إلى الغيب والصدقات وجميع النفقات وغيرها من أوجه البر والإحسان فتوضيعنا لشهر رمضان لا يعني توديعا لجميع العبادات أو بعدها بل هو توديع لصوم شهر رمضان الواجب في هذه السنة الهجرية 1443 فيتناسب في هذا المقام أن نتساءل فنقول ماذا بعد رمضان فبعد شهر رمضان نواصل جميع أوجه العبادات التي كلفنا الله تعالى بها في هذه الدنيا وهي ستة أنواع عبادات اعتقادية كالإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر وسائر المغيبات التي ثبتت بالكتاب والسنة وقد ألف العلماء فيها مؤلفات متعددة منها العقيدة الطحاوية لأبي جعفر الطحاوي الحنفي ومنها وشرعه لابن عبد العز الحنفي ومنها العقيدة في ضوء الكتاب والسنة في ثمانية مجلدات للشيخ الدكتور عمر سليمان الأشكر وقد ترجمت برمتها إلى اللغة الإنجليزية ثانيا عبادات عبادات قلبية كالمحبة والرجاء والإنابة وتوكل والخشية والخوف والرضا والاستغاثة والتمجيد, والتمجيد في الإيمان والنظور ونحوه وعلى راسها التوحيد الذي لا يصح عمل المؤمن إلا به قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال العلماء معناه إلا ليوحدون وقال سبحانه قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا عباد الله فليجتنب المسلم إن أراد الثواب على أعماله الصالحة الشرك بشتى أنواعه وأشكاله ومظائره من عبادة الأوثان وعبادة الأصنام والسجود لغير الله وتقديس القبور والأضرحة وعبادة, وعبادة الله في الكنائس على طريقة المسيحيين رضا بما يصنعون والذبح لغير الله والشعوذة والسحر وإنكار ما هو معلوم في الدين من الضرورة من وجوب الصلاة والحج ونحوه ومن تحريم الزنا وشرب الخمر مثلا ومنها الإيمان بتناسخ الأرواح ونحو من الاعتقادات الباطلة أجارني الله سبحانه وتعالى منها وإياكم قال الله تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ثالثا من أنواع العبادات عبادات لفظية كالذكر والدعاء وتلفظ بالشهادتين وقراءة القرآن وتلفظ بالحق بالخير والصدق والصدق في الحديث والدعوة إلى الخير وكلمة الإصلاح بين المسلمين والأمر بالمعروف ونهي عن المنكر ومنها كذلك رابعا عبادات بدنية كالصلاة والصوم والعمرة والحج وقمع لفساد من خلال أمر بالمعروف والنهي عن المنكر وخامسا من أنواع العبادات عبادات مالية كالزكاة والصدقة والنظر على النفقة والنفقة على في أوجه البر كالنفقة على الأسرة والأقارب والمحتاجين من المسلمين وعلى الأمر بالمعروف والنهي عن المنكر ونحوه ومنها كذلك سادسا وأخيرا عبادات تعاملية قصرك في التعامل مع الناس في العقود وغيرها وذلك باتباع شرع الله وابتغاء مرضاته سبحانه وأداء الأمانة وأداء, وأداء الأمانة وبر الوالدين وصلة الرحم ومنها صلة الرحم والوفاء بالعهود والجهاد جلد الكفار والمنافقين وتبرعات والأقضية والمحاماة والشهادات والجنايات والسلطة والسياسة العادلة ومن الإحسان إلى الجار واليتيم والمسكين وابن السبيل والمملوك من الآدميين والباهم ومنها كذلك اجتناب الربا في عقود المعاوضات وترك المقامرة والميسر قال الله تعالى يسألونك عن الخمر والميسر كل فيهما إثم, إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وكل هذه الأمور تحتاج إلى الجد والاجتهاد والصبر والمصابرة وأفراد الأمة بحاجة إلى العلم الشرعي وتعلمه وتعليمه حتى ليتفنى لكل واحد الوقوف على حقوق الله تعالى في هذه الأمور كلها وحسن القيام بها وكذلك معرفة حقوق الآدميين فيها وأدائها وهو مقتضى التزامنا بقوله تعالى في سورة الفاتحة إياك نعبد وإياك نستعين هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا واعلموا عباد الله أن الحالة التي نعيش نعيشها اليوم تتدهور يوما بعد يوم فقد اختل الأمن في نيجيريا وأصبح وأخبانا دائما في خوف ووجل نتيجة اختطافات مستمرة وسرقة الأموال وقصف واجتياح المحصولات الزراعية برعاية الأبقار الذين لا يخافون الله ولا يهمهم مستقبل عيش الشعب نيجيري جنوبا وشمالا وشرقا وغربا واستقبال طور جديد من الانتخابات السياسية قد تدهور كذلك الاقتصاد قبل حادثة كورونا وفي أثناه وبعده وما زلنا نعاني من آثاره السيئة وقال الله سبحانه وتعالى من شره وشر فتنة كل ذي شر ونتج من جميع هذه الأمور غلاء شديد خاص ما شهدنا مثل في التاريخ وهو على مستوى العالم أجمع وما زلنا نسمع عبر وسائل الإعلام استمرار الفجور بالنساء وغصب أموال الناس واختلاف أموال الدولة وقتل أناس أبرياء واستعمال عدائهم في السحر والشعوذة والظلم مغروس في العالم كله نسأل الله السلامة والعافية فالكبير يظلم الصغير والقوي يظلم الضعيف والغني يظلم الفقير والزوج يظلم زوجته والأب يظلم أولاده والراعي يظلم رعيته حتى أصبح العالم في ظلمات من الظلم فالدولة الكبرى والمتقدمة كما يزعمون تظلم الدول الصغرى المتنامية وتحد من تنميتها وتطورها أيها المسلمون الكرام إنما يجري الآن في, في أرض فلسطين من المساوي والأهزال والقتل والقتال نتيجة للظلم والهضم العالمي والظلم الإسرائيلي الغاشم فعلى الأمة الإسلامية أن تعرف وتقر بأن هذا أولا بلاء من الله تعالى قال سبحانه ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وثانيا إن هذه الأمور نتيجة, نتيجة, نتيجة لكثير من المعات والآذان والله سبحانه وتعالى يقول من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مكر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا وقال سبحانه إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال فعلى الجميع التوبة التوبة ونسأل الله المغفرة من كل ذنب ولا تنسوا عباد الله أداء كفارة الصوم في حق من تلزمه وقضاه ما فات من صوم شهر رمضان أو رمضانات مضت مع الكفارة في حال تفريط وصوم ستة أيام ولا تنسوا كذلك صوم ستة أيام شوال تطوعا لقوله صلى الله عليه وسلم في صحيح مسلم وغيره من حديث أبي أيوب الأنصاري من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر نسأل الله السلامة والعافية والعون على جميع أمورنا أهله الله علينا بالأمن والإيمان والسلامة والإسلام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أدوكا فún ọlọ́run ọlọ́ọ̀bá tó tóbi tó gbangba òun ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn látọ̀dọ̀ gbogbo ẹ̀dá rẹ̀ gbogbo ìjọsìn wa táà ń ṣe ti títóbi rẹ̀ wọlá àánú rẹ̀ ọlọ́ọ̀bá ní ó bá tí ó tóbi ní gbogbo ìgbà ní gbogbo àsìkò kí ẹ̀yìn kọ́ máa fún ọlọ́run ní gbogbo ọgbà ní gbogbo àsìkò lókùrúgbà tí bá ń ṣe àánú fún àwọn ẹ̀dá rẹ̀ tá a bá ní káka àánú ọlọ́run àti ti ṣe àlè kàátàn dájọ́jọ́ ọlọ́ọ̀bá àlekẹ́ alámojúkò ní aláàánú àti pé ànábì wa Muhammad ẹrúsìn rẹ̀ ní ojúṣe rẹ̀ ni kí ọlọ́ọ̀bá kí ọkẹ kí ọgẹ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí tó wá dúró mọ́ Islam tí ó fi jẹ́ ọ̀gbìn ìdíkọ́lọ̀ jẹ́ àjọ wà nínú wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀yin mùsùlùmí tẹ́ǹsì ọdún ní òní òní ni ọjọ́ àkọ́kọ́ ní oṣù Shawwal ìyẹn oṣù kẹwàá nínú Islam òun náà ni ìbẹ̀rẹ̀ oṣù hajj mẹ́ta tá a mọ̀ sí Shawwal àti dùlọ̀kẹ́dà àti dùlọ̀hijjah òun náà ni ọ̀kan nínú ọdún méjì ma a máa ń tí pé mẹ́ta ọdún ti àwẹ̀ àti ọdún ti léyá ọdún ti àwẹ̀ náà ni ìparí ti àwẹ̀ náà láwàáyí nípa Ramadan tí ọ lọ abẹ ọlọ́wọ́ bá ọlá kó nípasẹ̀ rẹ̀ da ìfọkànbalẹ̀ sínú ìlú wa àti sọ́dọ̀ kálukú wa kó jẹ́ alékún nínú ìgbàgbọ́ òdodo àti lílà ewu àti jújú wọ́lẹ̀ fún ọlọ́wọ́ bá ọlá ẹ̀yin mùsùlùmí òdodo ẹ má gbàgbé pé ìjọ mùsùlùmí ni wá ọlọ́run bá alékeọ́lá ó sì ti fi ojú ọ̀nà tó pé kalẹ̀ fún wa nínú ìsẹ̀mí ìsẹ̀mí wa pátápátá ọlọ́run bá alékeọ́lá ọ̀n fẹ́ kọjá ìbáadà kọjá ẹ̀sìn fún òun ọlọ́run ni ọlọ́run sọ fún anúṣọ́rọ́tọ̀ aláìmọ́ràn ayé àwọn hàn wípé yá ayọ̀ lẹ́bí iná àmọ́nù tọkùnwá wa àǹtùm mùsùlùmù ẹ̀yin ẹ ti gbọ́dọ̀ papòdà kúrò nílé ayé àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo ọlọ́run dákun mọ́sá àjẹ́ ajẹ́ mùsùlùmí òdodo kákú lórí ìgbàgbọ́ òdodo wọlá ti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ọlọ́run tó ń sọ fún òjíṣẹ́ rẹ̀ anábì wa Muhammad kí ọlọ́run bá kí ọkẹ́ kí ọgẹ́ ọlọ́run bá ń sọ fún yí pé ní Suratul Hijr aya 99 yí pé wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin ọlọ́run bá Ramadan oṣù Ramadan ti ọdún yìí nígbà tí ó fi lọ amọ̀ sí oríṣiríṣi nínú àwọn ìbádà ìbádà ti ọkàn ni ìbádà ti àdìọ́kàn ni ìbádà ti àwọn níbi kíka Quran àti àdíkiri tá ń ṣe ìbádà tara ni bí irun àti àwẹ̀ àti dáadáa ṣíṣe àti ìnáwó lọ́tún lọ́sì nígbà tá dágbére fún Ramadan kò túmọ̀ sí pé ká tún wá dágbére fún gbogbo iṣẹ́ olóore tó dáa tá a fi ń sin lọ́yìn àbí káwọn adágbére fún apá kan ń bẹ̀ ipe àní ṣe mọ́ ẹ ẹ nítorí ká dágbére fún òun náà ní Ramadan yìí tó ti lọ àwẹ̀ tí ọlọ́run bá lè pe ọlá tó ṣe lọ́wọ́ yẹn fún wa nínú ọdún yìí ọdún tí ṣe one thousand four hundred and forty three lẹ́yìn hijira nabi wa sallallahu alayhi wa sallam tó ṣe déédéé two thousand and twenty two àjẹ́ pé ìtọ́ba mu ní àsìkò yìí ni kékeré kù lẹ́yìn Ramadan ìtókù lẹ́yìn Ramadan òun náà ni ká ṣe ń pẹlẹmọ́ ìbáàdọ̀ ọlọ́run ọba àlekè ọlá tá a mọ̀ tí ń ṣe náà tẹ́lẹ̀ ọwọ́ àwẹ̀ oṣù kan lágbàlera wọn náà lọ́mọ̀ kó mẹ́ ntí ọlọ́run ọba àlekẹ́ọ́lá tọ́lá bọ̀ wá nínú àwọn tọ́lá wà lọ́rùn ní àwọn ìbádà oríṣi mẹ́fà náà ni alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà ni tá a pè ní ìbádà tún ìtìkọ̀ọ́díyà àwọn ìsìn ọlọ́run látara àdìọ́kàn nípa ìnígbàgbọ́ sí ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ àti àwọn tírà rẹ̀ àtàwọn òjíṣẹ́ rẹ̀ àti ìnígbàgbọ́ sí ọjọ́ ọ̀kan àti kádàrá àti gbogbo ntọ́pamọ́ táàfojú rí tọ́lọ̀ ọba àlekẹ́ ọlá tó fún àrùn rẹ̀ nù síra ọlọ́run àti súnà ànábì wa sallallahu alaihi wa sallam àwọn onímọ̀ tí wọ́n jẹ́ ìjọ̀gbọ́n ní islam wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ síra lórí eléyìí nínú ẹ̀mí síra tó gbajúmọ̀ láàrin àwa mùsùlùmí tá a mọ̀ sí al-aqidatu at-tahawiyya tí abu ja'far at-tahawi tó ṣe bẹ́ẹ̀ náà ni àlàyé rẹ̀ tí ibn abdul izzi tó náà ṣe tó fi sọ̀rọ̀ ń pa àkídà islam ní ìbámu sí síra ọlọ́run àti súnà ànábì wa sallallahu alaihi nínú ẹ̀ náà ni tíra tí àáfà wá ṣe àáfà tó yí à ń pè ní àṣẹ́fù Umar Suleiman al-Ashkar ará Kuwait ó sì tíra yẹn ó pè ní al-aqidatu fi daw'il kitabi wa sunnah ntọ́jú àgbẹ̀ ọkàn mùsùlùmí ní ìbámu sí ntọ́nbẹ́nu tíra ọlọ́run àti súnà anábì wa sallallahu alayhi wa sallam ìdí mẹ́jọ ni ó ṣe ní oríṣiríṣi gbogbo ìdí mẹ́jọ ẹjọ pátápátá yìí wọ́n sì tún ti tu sí èdè òyìnbó tá a bá ti gbé ọkọ rẹ̀ sórí net a lè dáńlódù ẹ̀ dáadáa láti kà á Umar Suleiman al-Ashkar kọ́lọ̀ ń kó fún wa ṣe ẹlẹ́ẹ̀kejì nínú ìbádà oríṣi ìbádà tọ́lọ́ bá ṣe bọ̀ wá lọ́rùn tọ́lá bọ̀ wá lọ́rùn oná ní táàkì ní ìbádà tún kọlùbíyà ìbádà látara ọkàn wa bí nínífẹ̀ ọlọ́run mímọ̀ràn ọkàn ọlọ́run mímọ̀ràn sẹ́yìn tútúbà lọ́ọ̀dọ̀ ọlọ́run gbígbára lé ọlọ́run ká mọ́ gbára lé nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba àlèkè ọlá mímọ̀ bẹ̀rù ọlọ́run ní fi mọ́ nípa òfin rẹ̀ àbí ń pa kádàrà rẹ̀ ń tí ń ṣẹlẹ̀ ńlé ayé ọlọọba ìpè ọlọ́run bá ti mọ̀ sí ó sì yọ̀ǹda tó tó ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ká máa gbé ọlọ́run bá àlejò látóbi látara ìbúra tá a bá ń bú àbí ìlérí tá a bá ń ṣe èyí tó ṣe bá ń bá rí rẹ̀ ẹni tí ọba ní tàwùfíìdì yìí mọ́lọ́n lọ́kàn yìí gbogbo tẹ́tọ́ bá ń ṣe kò lè lálàáfíà àti tọ́ba tó ní ọlọ́ọ̀bà àlekè ọlá ń sọ fún anú sọ́rọ́tò Zariyat àyà fifty six ọlọ́ọ̀bà àlekè ọlá sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun èmi ọlọ́run ìdá àlìjẹ̀nù àti ènìyàn fún kínníkan èmi ọlọ́run àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ sọ pé ìtumọ̀ ní illa liyuwahhiduni bil ibada kọjá pé èmi ọlọ́run bá àlekè ọlá èmi nìkan náà ni wọ́n máa fi sìn pẹ̀lú ìbádà tí wọ́n bá ń ṣe ò ní sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́run tó wá ń kìlọ̀ fún wa níbi ayé tó parí suratul Kahf ike kule innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbih ahada sọ fún wa ike mi jẹ́ abára wúnyí ni

bọ́yá dènà sí ẹbọ ní oríṣiríṣi ọ̀nà tí ẹgbọ́n máa bà wá àti gbogbo tó bá hàn sí ẹbọ ní nínú ẹ̀ náà ni kéèyàn máa sin òòṣà àbí kéèyàn máa sin òkúta àbí kéèyàn máa sin eré àbí kéèyàn máa gbé ẹbọ bẹ́ẹ̀ náà ni mímọ forí kanlẹ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run mímọ lọ jókòó tí sídìí sàárè kọ́ máa tọrọ nǹkan ní lọ́wọ́ àwọn tó wà nù sàárè tó fún ó ṣe àrántí fóun àbí ó ṣe ìṣọ́kan fóun àbí òkú kan tó kú àbí kọ́ lọ ilé ìjọsìn ní ìtọ́yàtọ̀ sí ilé ìjọsìn mùsùlùmí kọlọ máa bá wọn fi ẹ̀sìn báwọn náà ti ń ṣe lẹ́yìn tó yọ níṣu tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ni kọ́ máa pa nǹkan tọ́ kí ọ pa láti fi ṣe oògùn dúdú gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ ni kọ́ máa pa nǹkan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà ni idán pípa àti ikú àti ọ̀fọ̀ pípé bẹ́ẹ̀ náà ni mímọ tako ń ká ti mọ̀ nínú ẹ̀sìn bí kéèyàn tako dídí ọ̀ràn yẹn ọ̀run àbí dídí ọ̀ràn yẹn hajj àbí kéèyàn tako dídí ìwọ zìnà àbí mímọ ọtí àbí títa tẹ́tẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ni ẹni yóò tọ́ bá tako jíjẹ́ ìwọ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí kọ́lọ̀ nǹkan sọ akó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kéèyàn ọmọ nígbàgbọ́ ipe ẹ̀mí kan wọ́n wá látara ẹnì kan kejì bàbá tó lọ náà ló tún dé àbí ìyá lọ ọsọ yẹn di ẹ̀mí lu ẹ̀mí ẹni bẹ́ẹ̀ náà ni àwọn ìtìkọ̀dá àtàwọn àbíọ́kàn tí ọ̀dà kọ́sọ́ àti ẹ̀yìn ń bẹ́ẹ̀ ọlọ́run dákú jẹ́ asán pẹ̀lú dáadáa wọ́n jẹ́ asán lórí sísẹ́bọ́ sọ́lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ń sọ fún wa ní Suratul Maida àyà 72 yìí pé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma liz-zalimina min ansar ẹ̀yìn yòówù tọ́ba ro nǹkan ní ìkọ̀mọ́ ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run ti kankan fún ẹni yòówù tí bá ń ṣe àbòsí ọ̀gá alábòsí náà ti mẹ́rin tí ń tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn ẹrúfin ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta nínú ìbáàdà tí ọlọ́run bá lékẹ́ ọlá tó gbé wa lé wa lórí ó náà ni ìbáàdà látara gbólóhùn tá a bá ń fọ ọ̀rọ̀ tá bá ń sọ nínú ẹ̀ náà ni àdíkìrì fún ọlọ́run gbogbo ọlọ́run bá mọ́ àdúà kíkà lọ ń sọ ti òsìn ọlọ́run pẹ̀lú ntọ́nsọ nìyẹn tọ́ bá tẹ̀rí kọ́ tẹ̀rí òdodo mọ́ tẹ̀rí èké àtúnṣe láàrin àwọn mùsùlùmí méjì tí wọ́n ń jà àbí àwọn tí ń jà ọba àmọ́jẹ́ mùsùlùmí náà lára dáadáa ṣíṣe ni ni láṣẹ ṣíṣe dáadáa fún wọn lórí ní ṣe tòkè lọ sí ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin nínú tá a fi máa ṣe lọ́run onáà ní tá a pè ní ìbáadá tún bàdàníyà nínú ẹ̀ ní ìrun tá à ń kí ààwẹ̀ tá à ń gbà umra lílọ hajj lílọ kọ́lọ́n kó sí rọrùn fún mi àtẹ̀yìn gbogbo ẹni tó ti lọ kọ́lọ́n jẹ́ wọn tó lè lọ sí ẹni tí ò tí ì lọ kọ́lọ́n kó sínà fún bẹ́ẹ̀ náà ni mímọ́ pa ìdá àti mímọ́ mú ọwọ́ àwọn èèyàn lọ síbi dáadáa eléyìí wà nù nǹkan tá à ń fara ṣe ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní táàkì ní ìbáadá tún máa lè yà ìbáadà ìsísìn ọlọ́run látara nínú anáwó nínú ẹni zaka tó jẹ́ ọ̀ràn yẹn wà ẹni tí zaka bá ti wọ owó rẹ̀ kó gbìyànjú àbí dúkìá tọ́lọ́ ń ṣe fún kó lọ yọ zaka ó sì lọ gbọ́ ìmọ̀ nípa rẹ̀ kọ́mọ́ bá jẹ́ ìbálọ́jọ́ fún jọ̀gbìn àlùkìyàmà ni ìnáwó lórí fámílì ọ̀ràn yẹn ní àwọn tọ́lọ́mọba àlekíọ́lá tí ni àwọn tí wọ́n bá ní bùkátà náà mùsùlùmí ká bá wọn bí àti pípa àwọn èèyàn láṣẹ lórí ṣe dáadáa kíkọ̀ fún wa lórí mímọ́ ṣe àìdá kọ́lọ́nkọ́ gbà ní ìbádà fún wa èyí tó parí rẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní tá a tó ní ìbádà tún ta àmúlíyà ìsìn ọlọ́run látara ìbára ẹni lòpọ̀ bí kéèyàn máa sọ̀rọ̀ òdodo kọ́ máa sọ òdodo nípa bíbá àwọn èèyàn pọ̀ nípa èyí ó ti jẹ́ tí ọmọ sọ òfin ọlọ́run nípa ìbálòpọ̀ pẹ̀lú àwọn èèyàn tí ó sì máa wá ìyọnú ọlọ́run bá àlekè ọlá pẹ̀lú ẹ̀ ti jìnnà sí ìyọnú ọlọ́run èèyàn gbọ́dọ̀ máa jìnnà sí èèyàn gbọ́dọ̀ máa pé àmánà kọ́ máa ṣe dáadáa sí òbí méjèèjì kọ́ máa pa mọ̀lẹ́bí pọ̀ kó dàbí rẹ ìwọ́n máa ṣe lọ́run látara tó pa wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà ni pàdéhùn ṣe jìyàrù sójú ọ̀nà tọ́lọ́run gbógun ti àwọn àtàwọn bẹ́ẹ̀ náà ni tọrẹ ọgbọ́dọ̀ sọ ìwọ ọlọ́ọ̀bà àlejò ọlá ń bẹ ẹni tó bá fẹ́ yàn tó fọ́ bọ́ sí orí ipò kọjá tí ọjà mùsùlùmí tó ṣe ń bẹ̀rù ọlọ́run kọ́mọ̀jẹ̀ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ lásán tí ọgbọ́ ẹ̀sìn ọlọ́run yé torí àtàrà yìí tí ọgbọ́ ẹ̀sìn ọlọ́run yé tó bá bọ́ sínú òṣèlú yóò lè pé ìwọ ọlọ́run fún ọlọ́run yóò sì lè pé ìwọ tí àwa táwa ní ìlú yóò lè pé fún wa ìbẹ̀rù ọlọ́run yóò lè wà pẹ̀lú ẹ̀ àti títóbi ọlọ́run bẹ ọlọ́run àti àánú rẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ṣe òṣèlú tí wọ́n máa pé ìwọ ọlọ́run fún ọlọ́run tí wọ́n máa pé ìwọ wa fún wa ọlọ́dà fún mọ́sà bá gbé wọn sórí ipò wọlá àti tóbi rẹ̀ wọlá àánú rẹ̀ bẹ́ẹ̀ náà ni kéèyàn ṣe òṣèlú déédéé kọ́mọ́ ní àbòsínú kọ́mọ́ ṣe dáadáa sí àwọn aládùúgbò rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ òrukàn àti tálákà káàkiri máa jìnà sí gbogbo ohun tó bá jẹ mọ́ rìbá owó èlé tó ti di gbajúgbajà àti tẹ́tẹ́ títa ká máa jìnà sí ní gbogbo ìgbà ní gbogbo àsìkò gbogbo ohun tó ti lè jẹ́ pé ẹ̀yà owó tí wọ́n fi lé kẹ́ ti mọ̀ pé owó èlé lélé ọlọ́run bá lè fi ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà ní sẹ́tẹ́ tí wọ́n fẹ́ ta tó wọ́n fẹ́ gbọ́ owó ẹni ẹlẹ́ni lọ ọ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ń sọ fún Suratul Baqara àyà tó rà mẹ́tì yìí pé yas'alunaka 'anil khamri wal maysiri qul fihima ithmun kabirun wa manafi'u lin-nas wa ithmuhuma akbaru min naf'ihima wọ́n máa béèrè lọ́wọ́ rẹ nípa ọtí mímu àti tẹ́tẹ́ títa sọ fún wọn yìí pé ẹ̀ṣẹ̀ ńlá mọ̀ ní lọ́dọ̀ ọlọ́run ọba àlìkẹ́ ọlá àwọn àǹfààní kan ń bẹ fáwọn èèyàn ń bẹ o ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí wọ́n ó rí ń bẹ àti ìnira tí ó kàn wọ́n ń bẹ ọmọ kọjú àǹfààní rẹ̀ lọ kì í túmọ̀ sí pé tí ìnira bá ti pọ̀jù ní nǹkan iná lọ́dọ̀ ọba àlekèlá máa ń kọ̀ fún ni láti máa ṣe àjẹpé ká máa gbìyànjú ká máa jìnà sí tẹ́tẹ́ síta àti ọtí mímu àti àgbèrè ṣíṣe àtòríṣiríṣi nǹkan kan tọ́lọ́ ọba àlekèlá tó ní kí á jìnà sí ẹ̀yin mùsùlùmí òdodo ẹ pé gbogbo ń tá a kà á fẹ́ ìgbìyànjú ọmọ ń fẹ́ sùúrù ní ọ̀dọ̀ gbogbo kálukú ó sì wá bùkátà sí kéèyàn ní ìmọ̀ sẹ̀ríà Islam kọ́ máa kọ́ kó sì máa kọ́ yàn abẹ́ ọlọ́run ọba àlekè ọlá kó ṣe ní rọrùn fún wa tó bá ṣe rọrùn fún wa náà ni a sì lè pé ìwọ ọtọlọ́run a sì lè pé ìwọ àwọn ọmọ ànẹ́gbẹ̀ ádámọ̀ fún wọn náà ni ó ń túmọ̀ sí pé a nígbàgbọ́ òdodo a sì dúró ti gbólóǹtọ́lọ́run ọba àlekè ọlá fi nù nù Suratul Fatiha táǹkà lójoojúmọ́ táǹkà gbogbo rákà kọ̀ọ̀kan yìí pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run ọba nìkan ṣoṣo ìrẹ́ la máa sìn ìrẹ́ nìkan náà láti máa wá ìrànlọ́wọ́ rẹ̀ ẹ̀yin mùsùlùmí òdodo ní àsìkò tá a wà yìí àwọn nǹkan ń bàjẹ́ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ẹ̀gbẹ́ kẹsì ń dà àti títóbi ọlọ́run bí ọlọ́run á ti àánú rẹ̀ bẹ́ẹ̀ ibi tó ń dá kọ́lọ̀njọ́ ọmọ gbèrú sí ibi tó ń yìnrìn díẹ̀ díẹ̀ tó ń bàjẹ́ kọ́lọ̀njọ́ kó bá ti àtúnṣe rẹ̀ wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ẹ̀yin mùsùlùmí òdodo ìfàyàbalẹ̀ ọmọ tí ní ààyè nílùú nàìjíríà ta wà yìí gbogbo ògbà lójú pé kálukú ń páyà ń páyà àti olè ọmọ kamálé ń páyà àwọn ajínigbé tí wọ́n máa ń jí oríṣiríṣi èèyàn gbé tí wọ́n máa béèrè owó ń páyà olè jíjà tí wọ́n fi gba dúkìá àbí tí wọ́n lọ ní lọ́wọ́ gbà nígbà tí yẹn bá ń rìn lójú ọ̀nà wọ́n á gbé ìbọn sí ni àbí tí wọ́n gbé ọ̀bẹ sí ni kí wọ́n gba sẹ́ẹ̀kì lọ́wọ́ èèyàn wọ́n gba sẹ́ẹ̀kì lọ́wọ́ ẹ̀ wọ́n tún fa owó ẹ̀ lọ àwọn ọmọ tí wọ́n ń ṣe oríṣiríṣi tí ọ̀dà nínú lórí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ wípé tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbẹ́kẹ̀lé tó lóun fẹ́ fi ṣe ìgbésí ayé ilé rẹ̀ wọ́n sùn fa lọ́mọ lọ́wọ́ ara ìbàjẹ́ lélẹ́yìí àìfọkànbalẹ̀ lélẹ́yìí bẹ́ẹ̀ náà ni àwọn tí ń dá màálù tí wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n fi ń lọ jẹ oko káàkiri lọ́jọ́ ikú ti wá ń di wàhálà tí wá lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ti sáfò lóko pàtàkì jùlọ àwọn àgbẹ̀ kéékèèké àwọn alágbẹ̀ ńláńlá ní iná àwọn náà tó ti sáró dànù tó ń di oko nígbà tí màálù bá wá jẹ oko tọ́jọ oko bíi fifteen million tí wọ́n ń retí fifteen million lórí ẹ̀ àníyàn ti ná fifteen million lórí ẹ̀ tí wọ́n 25 retí million tẹ wá gbá màálùú mú tẹ wá gbẹ́ tó ní màálùú mú kẹjọ lọ kóòtù tẹ ní kọ́ san five hundred thousand irú àbòsí ńlá wo ni ilé yìí tí ń sẹlẹ̀ ní nàìjíríà yìí àti lókè ọya àti adi wàhálà lọ́rùn tí ò sí oúnjẹ tó tó nínú ìlú kọ́ bá wa kóró tuntun náà ti tún bọ̀ yìí ọlọ́run dáadáa ni ó fún wa ó

ọba tí agbára ń bẹ lọ́bọ̀ ọwọ́ rẹ̀ ọba mútó ṣe mú sí kọba lu agbára rẹ̀ lórí kígbà òtún lè dáa sí ọlọ́run kọba lu agbára rẹ̀ lórí kígbà òtún lè dáa sí ọlọ́run ṣàánú àwọn àgbàlagbà kọjá pé wọn ò lè dára gbé mọ́ ọlọ́run àwọn ọmọ kéékèèké tí wọn lẹ́sẹ̀ lọ́rùn ọlọ́run àwọn ọ̀dọ́ àti gbogbo fìtínà tí ń bẹ ń bi gbogbo aburú pátápátá àti gbogbo ẹni tí ń saburú ọlọ́run dákun mọ́sá dáàbò bò wá o wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ nǹkan tí wọ́n kọjá àlà ní wí wọ́n tó yẹ pé ààrírú ẹ̀rí láti gbàtà àti ń sẹ̀mí ọlọ́run dákun mọ́jọ burú jù báyìí lọ ọlọ́run bá bùtútù sí o ààyè àgbùtà ń gbọ́ lórí ìkéde rédíò tẹlifíṣàn wípé àwọn èèyàn kan wọ́n tún ń he àwọn obìnrin tí wọ́n bá wọn ṣe ẹ̀dá pọ̀ àwọn kan lọ kó owó olówó dúkìá àwọn dúkìá àwọn kan lọ dá àwọn èèyàn tí wọ́n ṣe pos ní abẹ́ni tó gbowó báńkì ní tí wọ́n lọ dá wọn lọ́nà àwọn kan owó òdu ni ẹ ti ẹ̀sẹ̀ bàtì ó ní wọ́n fẹ́ ìgbẹ̀sì tí wọ́n ń kó mì lọ́tún lósì gbogbo bí ìjọba ṣe gbé àwọn tí wọ́n ń tọpa rẹ̀ kí bí wọ́n ṣe gbé tí wọ́n tó síbẹ̀ náà ó lè tún lọ ní ọlọ́mbà tútù sí o ọlọ́mbà ṣe ìtọ́sọ́nà fún ọkàn wọn o fún wọn padà sí ní dáadáa bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan wọ́n ń pa àwọn èèyàn látara wípé wọ́n ń lo oríṣi ara wọn láti máa fi ṣe idán láti máa fi ṣe oògùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ọjọ́ tí ọ náà bá lè tẹ ọlá ń bínú sí gbogbo òlù tó bá sì ti wà kò yé ṣe ẹlẹ́ṣẹ̀ nìkan ni yóò máa jẹ̀yà rẹ̀ ẹni tí ọ̀lẹ́ṣẹ̀ náà yóò máa jẹ́ mẹ́ kọ́ bá wa kó gbogbo o ń rí ọmọ kékeré jẹ alágbára ọ̀rẹ́ ọ̀lẹ́ jẹ olówó yóò tún fi àti yóò tún dákún òsì tí ń bá kálákà já bẹ́ẹ̀ náà sì ni ọkọ ọ ń ṣàbòsí ìyàwó tí ìyàwó náà ń ṣàbòsí ọkọ bàbá ń ṣàbòsí ọmọ kò ṣe ń tó tó àti ń tọ́jẹ fún bẹ́ẹ̀ náà ni ẹni tó ń darí ọ ń ṣàbòsí sí àwọn tí ń darí kọlọ̀dáàkùn kọmọ̀ ṣàánú wa kọlọ̀dáàkùn kọmọ̀ ṣàánú wa ọwọ́ adìyí pé ilé ayé tá a wà yìí ọwá nínú okùn oríṣiríṣi nínú àbòsí àwọn tí wọ́n jẹ́ alágbára lágbàáyé àwọn gbòǹgbò pé wọ́n tún exploit àwọn tí wọ́n tún dàgbà bọ̀ wọ́n máa jẹ ọrọ̀ ajé wọn lóríṣiríṣi ọ̀nà àti lóríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n máa pè tí wọ́n létí sí èsì ìṣe òótọ́ ẹ̀yin mùsùlùmí òdodo dájúdájú nǹkan ṣẹlẹ̀ ní Palestine ní ilẹ̀ mùsùlùmí nínú àwọn àìdá àti ìpààyàn àti ògùn jíjà tí yahudi ti ń gbógun ti àwọn mùsùlùmí ti ń wà ń bẹ̀ táwọn alágbára àgbáyé kan ti ń wà lẹ́yìn yahudi tí ọ̀dà lára àbòsí tá a wí náà ní kọ́lọ́mbà bá wa ká kó ńlẹ̀ ọlọ́mbà fún àwọn ọmọ ìyá wa lọ́wọ́ ọlọ́ndákú masjidul aqsa wọ́n sọ di kèfèrí láíláì mọ́sá àgbà fún àwa mùsùlùmí wọlá àti tóbi rẹ̀ wọlá àánú rẹ̀ àwa àlùmọ̀ ń sí ọlọ́run agbọ́dọ̀ tó gbogbo ilé ìpátá àmìwò látọ̀dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ni àmìwò látọ̀dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ni káwa náà ká sì kún iṣẹ́ wa ṣe ọlọ́run sọ fún wa nù suratul baqara aya 155 157 wípé ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص bí ádámà ẹ a ṣe ìgbìdánwò àwọn ọlọ́run a ṣe fún yín àwọn àsìkò kan bẹ tọ́lọ́mọ bá ọdẹ ẹ̀rù sí yín láàrin àsìkò ẹ̀ náà láwà yìí àsìkò yìí ń bẹ tó lè pé ebi ní àsìkò ẹ̀ náà láwà yìí kọ̀sẹ́ tó jẹun kánú mọ́ kálí tó sọ̀rọ̀ sáà ń ti tọ́ bá rí ọkàn sáà ń ti sọ̀ ní tọ́lọ́mọ dákọ́ bá gbígbà ìpadà bẹ́ẹ̀ náà sì ni àdínkù ọmọ bá dúkìá yín yọ́ máa bá ẹ̀mí yín yọ́ máa bá àwọn nǹkan èso tẹ́ẹ̀gbìn ìwọ́lọ́wọ́ aṣọ tó wọ́n bá ṣe rí sọ́ọ́bìrì àwọn tí wọ́n bá ṣe sùúrù tí wọ́n dúró tọ́lọ́run tí wọ́n ò rò nǹkan ní ìpamọ́ lọ́run tí wọ́n ò torí ẹ̀fẹ́ bọ́ máa fún wọn ní ìró dùnú àwọn tó ṣe pé ìdá alladhina ìdá asabatun musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tó ṣe pé ìgbà tí mùsíbà bá tẹ̀lẹ̀ sí wọn wọ́n ní ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ náà àwọn yẹn ní ń bẹ fún tí ń ṣe àti àánú ọlọ́run ọlọ́dàkùn sáàjò léwa bá wọ́wùlá ìka ọmọlùmọ̀ fẹ́dù àwọn yẹn ni wọ́n jẹ́ ń tọ́mọ̀nà ẹ̀yin mùsùlùmí òdodo ẹlọ́mọ̀ tó gbogbo orúkọ òdodo táwọn yíyá àti àbòsí yìí ẹ̀ṣẹ̀ náà lọ́mọ̀ fa ẹ̀ṣẹ̀ àṣẹ pọ̀ jù iná ló tó fa ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا ọlọ́run ni ẹ bá mọ̀nà tó bá Kùránì mú tó bá òdodo mú tó tẹ̀lé Islam irú ẹni bẹ́ẹ̀ mọ̀ mọ̀nà fúnra rẹ̀ ẹ ń bá sọnù tó ìgbẹ́ irú ẹni bẹ́ẹ̀ ọwọ́ ọgbẹ́ fúnra rẹ̀ ní ọsọnù fún ẹ̀ fúnra ẹ̀ tó bá dijọ́ gbàlìkìyàmà ẹ̀mí tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ kan kò ní bá ẹ̀mí ní ìgbé ẹrù tiẹ̀ o ọlọ́run bá wá sọ pé wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula àwọn ọlọ́run a ní máa fi yájé àwọn èèyàn o àti kọ́kọ́ jẹ́ ipe àti kọ́kọ́ rán òjíṣẹ́ sí wọn táwọn òjíṣẹ́ ọlọ́run ọba sí láyé mọ́ àwọn àfa onímọ̀ kọ́lọ́n dáàbò kó yí wa padà ọlọ́run tó wá bọ̀rọ̀ rẹ̀ pé wáyé dá arájínà anúhìlípa kọ́ríyẹ́tàn amárùnà mùsùlùmá fíhà fọ́fọ́fọ́kù fíhà fàákọ́ àlẹ́ alkọ́ fọ́dọ̀mọ́rìnà àtẹ̀mìíràn ọlọ́run ní ìgbà yóò tá a bá ti gbèrò láti pé kákó ìpamọ́ bá ìlú kan ní tá a sì ní wípé àwọn tára rọ̀ nínú wọn kí á lówó lọ kí á ní nǹkan lọ́dọ̀ kí á lágbára àwọn yẹn ni ó rọrùn fún wọn láti pé wọ́n mọ̀ wù àpòkì tí a bá ti wá ń wù àpòkì tí a ń wà àbòsí tí a ń fi ìyà jẹ tálákà ọlọ́ọ̀bá sọ pé fàákọ́ alẹ́ ìhàlẹ̀kọ́wò ọ̀rọ̀ àwọ ọlọ́run tá a fẹ́ fi ìyà jẹ wọn yọ́sẹ̀ wá bá wọn fada marina ha tẹ̀míràn a wà kó ìparun bá wọn ọlọ́ni wọ́ká mọ́ ahàlákínà nínú kúrú ni mí bá àdínú wọ́kàfà bẹ̀rọ̀bìkà bí dùnú bí ìbáàdìhì sábìyàn bàfìrọ̀ àìmọye àwọn ìjọ tó a ti parẹ́ lẹ́yìn ìgbà tá a kó ìparun bá àwọn èèyàn nóhà nígbà tí nóhù sin ọlọ́run láàrin wọn ó ṣe wá àti láàrin wọn fún ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta agẹ́bọ́lọ́ ti sọ́nu koran mẹ́hàn years ní inú lọ́lọ́n fún ní ẹ̀mí gígùn lọ́lọ́n pé kó fi ṣe ìpètè wọn ọ̀gbọ́ sí lẹ́nu ọlọ́run wá fi omi pa àwọn èèyàn díẹ̀ tí wọ́n nígbàgbọ́ sí wọ́n kó sínú omi lẹ́yìn ìyún náà àwọn èèyàn tó sorí kókó ọlọ́run ni a tó kó ìparun bá oríṣiríṣi àwọn èèyàn wakafa bi rabbika bidunu bi ọlọ́run bá tó nímọ̀ sí gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ̀dá ń dá ìtí wọn náà fi ń sẹ́lọ́n níkọ̀rọ̀ yàrá rẹ níta túbá ń bẹ́ẹ̀ túbá ń bẹ́ẹ̀ orípa ẹ̀ṣẹ̀ náà ni yàtá ń jẹ yìí ó ọlọ́run dákun kó ṣàánú wa ó ọlọ́run tó sọ fún anú suratu Ra'd àyà kọkànlá inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim wa idha arada Allahu bi qawmin su'an fala maradda lahu wa ma lahum min dunihi min wal ọlọ́run bá sọ yìí pé ìtí bá ń ṣẹlẹ̀ láì dá láàrin àwọn èèyàn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́run ní yíyí padà ó pípa àyàn tí ń ṣẹlẹ̀ kò ní yíyí padà ìbẹ̀rùgbójó tọ́wà lára kálukú ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́run ní yíyí padà ọ̀wọ́n ma bi anfusihim táwọn gangan náà wọ́n ó fi ṣe àtúnṣe láàrin ara wọn gbogbo wa idha arada Allahu bi qawmin su' tọ́lọ́ ọba àlekẹ́ọ́lá tó bá fẹ́ fi ìyà jẹ àwọn èèyàn kan fara mọ̀rọ̀gbàrà kọ̀sẹ́ntó lè dápadà ọlọ́run dákun bá kó ìyà ìró bá kó ìyà ìró wa ma lahum min dunillahi min wal kọ̀sẹ́nìkan tó lè sùn àwọn lọ́wọ́ lẹ́yìn ọlọ́run ọba àlekẹ́ọ́lá àjẹ́ kí ó jẹ́ ojúṣe lórí gbogbo àwa mùsùlùmí

lọ́sàn Ramadan tú láti ní kó gbààwẹ̀ padà kó ìtúsọ kàfàrà bí àwọn onímọ̀ ti fi àlàyé ẹ̀ yóò tọ́ pé àwọn kan bọ́ fún nínú Ramadan nípa pé ó já nítorí ibi kan àbí kejì kọ́ kí òun ọ̀sán padà lẹ́yìn ọjọ́ òní ọjọ́ òní nìkan láì fi ń lẹ́yìn ọjọ́ òní ó lè ni ní Islam àfi ẹni tó bá wà ní hajj ọlọ́run bá nìkan ní ọbọ̀ ní mímọ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì sáfẹ́ ètò Ramadan ti ń bẹ lọ́rùn rẹ̀ ọkọjá ẹyọ kan ẹ̀tí bóyá ilé ó ti máa gbé lọ́dọ̀ ọlọ́run ọgbọ́dọ̀ jẹ́ wípé ọgbà padà ó tún wá san ìtanràn nípa pípọ̀ ọgbọ́ tálákà ẹyọ kan ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan lókùgbà tó wá jẹ́ wípé àti ètò ló ṣe tí Ramadan ní fi dé bá ń bẹ̀ ṣùgbọ́n tó wá jẹ́ pé kọ̀rọ̀rùn fún ọ nítorí àìsàn kan ò ní ìtanràn kankan lórí ẹ̀jú pé kọ̀ọ̀kan gbá lọ ọlọ́run dákùnmọ́sà àti ń rọrùn fún wa láti pé ẹ má ti gbàgbé tí anábí wa sallallahu alaihi wa sallam inú hadith wa ní sọ muslim àti àwọn sọ́fíìsì ní ọ sọ wípé ẹ̀yìn yóò tó bá gba àwẹ̀ ramadan tó tó wá gba mẹ́fà lẹ́yìn láti inú shawwal ìwé ẹni bẹ́ẹ̀ bí ìgbà tó gba àwẹ̀ odidi ọdún ni apá kan náà àwọn onímọ̀ sọ wípé ààyè sílẹ̀ fún láti gbà láti shawwal kó tó di pé ramadan míì dé àwọn míì sọ wípé tó bá gbà nínú shawwal ká gbìyànjú àwẹ̀ tá a kún gbà náà pọ̀ kọ́lọ́nkọ́ gbà gbà nínú tí ò sí iyèméjì ń bẹ adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run dákúmọ́sà àgbà ẹ̀sìn wa ọlọ́run dákúmọ́sà àgbàgbọ́ wa àwọn ọmọ ìyá wa ní àgbáyé ọlọ́run dákúmọ́sà dáàbòbò wọ́n ọlọ́run mọ́sà máa ṣe dáadáa fún àwa àti fún àwọn náà gbogbo ilẹ̀ Islam pátápátá ọlọ́run dákúmọ́sà àbáwá dáàbòbò ọlọ́run mọ́jì ó di tàwọn káfìrí gbogbo ibi tí Islam ò tí ì ráyè ọlọ́run dákúmọ́sà fi ẹsẹ̀ Islam múlẹ̀ fún àwọn mùsùlùmí agbára ìlú Palestine mọ́sá àdápadà fún àwa mùsùlùmí Saudi Arabia ọlọ́dàkùn mọ́sá àbáwá dáàbòbò orísun ẹ̀sìn Islam ní ọlọ́dàkùn mọ́sá àbáwá dáàbòbò ìtí wọn bá ṣe tọ́bọ́ sínú ìyọnú ọlọ́run ọlọ́dàkùn mọ́sá àjọ wọn máa gbèrú lórí ẹ̀ ọgbà àdìbàdà fún wọn ìtí wọn bá ṣe tó fi díẹ̀ káàtó ọlọ́dàkùn mọ́sá àṣàlójúkò fún wọn kó darí wọn lọ síbi dáadáa bá a ṣe tọrọ fún wọn ọlọ́run mọ́sá àjọ kárí ìlú tiwa náà àti gbogbo orílẹ̀-èdè Islam abẹ́ ọlọ́run àti títóbi rẹ̀ bẹ́ẹ̀ ọdún tuntun yìí jọ sẹ́rí sí wa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ìgbàgbọ́ òdodo àti mórígbọ́kù níbi gbogbo ewu àti kí islam wa kò lè lékún allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahil hamd ọlọ́run ọba yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yóò sì gbà ní ìbádà fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin